èmi mo bí ẹ sínú ayé yìí wọ́n mọ ìtàn ọkùnrin mo lè sọ̀rọ̀ ọkùnrin látàárọ̀ títí dé dáadẹ́ fún ẹ. you know i love you you are my world. irọ́ ń gbogbo ẹ̀ má yẹ kán tàn ẹ́ o máa ya máa rodo lórí irọ́ ni o. gẹ́gù jọ kí ni mo rà nígbà ìkọ̀kọ̀ náà kí ni nǹkan tí mo ṣe fún ẹ ṣé ẹ̀ṣẹ̀ ni pé kí obìnrin wà kó dẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin ni. ọmọ yẹn ń pè jáde ó dé jìnnà ẹ̀ fún mi. ó ní láti jẹ́ wípé èmi àti bàbá ẹ̀ ká jọra wa. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe àṣàkẹ́ ìgbà wo ni mo ti rí gbẹ̀yìn. ní ìgbà tí ayé bá ń jẹ ayé ni òun dá ẹ. kọ́ládé ti mari ó dé tún ti bímọ. èlé lọ́nà ó dùn five million. wọ́n ní ó gbé one point five million ọ̀gẹ́ ó gbé fákùnrin. ṣebí wọ́n máa ń sọ pé ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé. gbàmí wà tó yẹ pé ìka tí ó ń ṣẹ̀ ó máa ń fara kọ́ bẹ̀. bí mo ṣe wà yàrá mi ò balẹ̀ ọkọ̀ mi gùn ò balẹ̀. Adédoyin ọmọ Ètìkó aya Alhaji Idris ló gbé jáde o ìgbìmọ̀ mẹ́sàn-án ayé ò tó bá fún ẹ sílè kan wọ́n máa fi gba méjì padà ní afúniládìẹ sì fi gbódìdí ewúrẹ́. ayé ní ìdáṣọ́bọ ni tó fi gbà wọ ara ẹni. ọ̀fẹ́ ò sí láyé lọ́ra má jìfà. ìfà ò fani lápòyà ẹ̀mí ló ń fàyà. ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ owó ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ ọlá ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ oríire. Ah, ayé ò ṣọ̀fẹ́ tó bá fún ẹ ní sílẹ̀ kan ó máa fi gba sílẹ̀ méjì padà ní. afúniládìẹ ti fi bó dídí ebú rẹ ayé ní ìdájọ́bọ ni tó fi gbà wọ ara ẹni ọ̀fẹ́ ò sí láyé rọra má jìfà ìwà òfanilápò ya ẹ̀mí ló ń fà. gbà yá lọ́wọ́ ẹ wọ́n fún ẹ lálàáfíà wọ́n fi gba ire ọ̀fẹ́ ò láyé ẹ̀wà ìfanilápò ya ẹ̀mí ló ń fàyà atunilára fúgbà díẹ̀ lọ́mọ aráyé atunilára fipá kádàrá ẹ̀ ní ìdá olórí ẹ̀dẹ́ tí ń dẹ pàkúté dé ní ní. ọ̀fẹ́ ò sí láyé rọra máa ṣe jésù. Um, ẹni fẹ́ nìyẹn bèrè ilé ni ilé wa ṣó ti understand tá a bá ní ìdẹ ẹni tá a máa kọ̀ fún ẹ nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe ń sìn níjọba òun pé fúlùkẹ́ ó tètè yọjú sí wa. mo tètè jíṣẹ́ bí yín fún wọn tẹ́lẹ̀ mo ń sìn màsílọ́ba yín kọ́ wọn lójú kó má lè dè wá. ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ kò ṣe gbọ́ ó yá ẹ jẹun ẹ jẹun sí ṣe gbọ́. kọ́lé tó fi sílé wò pé àjọ kẹ́ o ṣé kí n ṣe pé èmi àti ẹ yẹ ká jọ ṣe ni ẹ wá ṣe ń pè mí sí. má bínú ọ̀rẹ́ mi má bínú wọn náà ń pè wàhálà ilé máa ń pọ̀ ọlọ́run ẹ kò yára ni èmi gan mo fẹ́ wá invite yín ni ṣé mo mú kọ́ ní kíkẹ́ everything settle down náà máa invite àjọ máa ṣàdúrà sí mi báyìí ni ọlọ́run ẹ o. ọjọ́ kẹ́ máa dá lórí tí mo bọ́ fún ò ṣe wọ́n ó fún gbogbo tí àwọn ò bá dàbí ọgbọ́n lọ́dọ̀ gateman ni wípé business partners rẹ ni wá àníráyè wọlé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ ipá wa náà wà òkè láyé ara wa kò ń ṣe pé ibi ń pa wá. àti túnde má bínú ọ̀rọ̀ yẹn náà pọ̀ ṣé èyí lè ṣe máa sọ fún mi pé èyí èyí ibi ọ̀pá yín ẹ̀yin ò ṣe lẹ́bi of jí gbé yẹn. kí ló ń ṣẹlẹ̀ bá sọ̀rọ̀ òun pẹ̀lú ilé ọkọ àti ìyàwó nílò ìbò lọ́ti dé o. Eh, I am telling you mo wá mọ nǹkan tí ìyàwó yẹn rí mi kí o máa fa omi olóró. Ah! Eh? bẹ́ẹ̀ ni ó ti wá ń fàdé orí ẹ̀ ti wá yí. Eh? Ah. bẹ́ẹ̀ ni mo sọ pé nǹkan òun rán mi yẹn gbogbo yìí ló mọ̀ òun tó bá bẹ̀rẹ̀ báyìí ó dá wọn tọ́jú ẹ̀ ah, but kò yẹ kó máa tọ́jú ẹ̀ nílé ó yẹ kó gbé lọ sí psychiatric hospital. àwọn psychiatric yẹn náà ló máa wá ṣé mo rí pé olùkápẹ́ ló ń bu nǹkan tiẹ̀ mọ́ṣọ́. ìtìjú náà ni àwọn tó ní owó àìrán ṣe ń dùn mọ́lẹ̀ kọ́ àwọn àtọ́jú ẹ̀mí àtúrò gbogbo ìrọ̀lẹ́ ti mọ̀ oríkà tó fèsì problem ti ẹ̀mí ẹ̀wọ́ jẹ́ ká bá ọ̀rọ̀ àwọn ìtìjáde àgbélébù tí wọ́n nìyẹn àmọ́ ṣẹ́rí èyí tí wọ́n á rí yìí nítòótọ́ mo expect yìí o. mo mọ ibi ẹwà òkè ọ ṣùgbọ́n mo promise ẹ bá kó mi kù lé mi I will make you happy. Ah, I will surprise you. Àwọn ìfúrásì ẹ̀. kí lọ sínú rúùmù kí lọ relax ìmọ̀mọ́ igbó tàbí lè tilẹ̀kùn mọ́ mọ́. àfíà dáhùn padà sí yàrá wọn nísinsìnyí dáhùn padà. olùkẹ́ wọ́n bì kọ́ nìyẹn kí ló ṣe mọ́mì kí ló ṣẹlẹ̀ sí mọ́mì so mọ́mì ló pariwo ni wọ́n ń purọ́ fún wa pé àwọn níbọ̀ ló ń pariwo ló ń ké bẹ́ẹ̀ yẹn. Ah! Fọlúkẹ́ kí ló ṣẹlẹ̀ sí mọ́mì ìgbà wo ni mọ́mì dà báyìí. ẹ wò àti ètùlé eh? kẹkẹ eh? nǹkan tí mo ń bọ̀ mọ́ra mi àbí lè bù tèmi àbí ṣe bí ìyá mi ah! ṣàdédé ni mọ́mì bẹ̀rẹ̀ sí í ṣe ìwé ṣe. Eh? yẹ sí èyí tí mi ti ṣe ìgbà tí mo gbọ́ káàkiri tí gbogbo ẹ̀ sún mi mo ní ìbẹ̀rẹ̀ sí tọ́jú wọn yìí ẹ ṣé wò wọ́n mo ní dókítà tó wá treat mi mo ní nọ́ọ̀sì tó wá apply tó fún wọn treatment so àbí níyà mi ni wọn kò sí fẹ́ tì sí. lágbára ọlọ́run ara mọ́ mi àyà ọlọ́run fún wọn lálàáfíà ah gbogbo nǹkan tó ń ṣe wọ́n yìí Ọlọ́run á bá wa mú kúrò. Folúkẹ́ Folúkẹ́ fọkàn ẹ balẹ̀ gbogbo wàhálà ẹ lórí wọn kò ní já sásán àwa náà máa máa fàdúrà ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n sunkún tèké mi. ó máa rí ẹgbẹ́ ṣé promise ẹ ló ti mú wá. Ah, dadi promise ẹ máa di next week. ọmọ ah. ti sọ fún yín. oṣù ti parí ọgbẹ́ eh, yìí náà ni mò ń jẹ́ mò ń ṣe eh, gbogbo ẹ̀. ẹ má wọrí dadi ẹ má wọrí bẹ́ẹ̀ ni mo promise ni ẹ ah. eh, má wọrí dadi nǹkan ń ṣe wá o. nǹkan ò ní ṣe wá láburú mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ẹnu ẹni yẹn má fi pe tèmi dire kan burúkú ò ní ṣe wá kí ló rí. àmì dadi ṣe rí sálíwọ̀ ọ̀rẹ́ mi developer òun ni ẹnìkan pè mí kó fẹ́ wọlé kan lòun náà wá pín pé kí lọ bóun wò léèyàn wọn ni kì ló wà lá ni mo lọ sí mo fẹ́ débi estate yẹn mo ṣe rí ọ̀rẹ́ ọláwálé kan nìyẹn. Ah, ah. èwo nínú wọn ṣé o ṣe táyọ̀. táyọ̀ kọ́. ọmọ bàbá alájọ tí ó máa ń tẹ̀lé láwọn bí. irọ́ táyọ̀ kọ́ pé hasan àbí kí náà ti ń pele hasan ni bọ̀bọ̀ yẹn jẹ́ ọgbẹ́ni wambi ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ mi rí i ah, ó lọ ti kó lọ sílé tuntun mu ah tábà kó lọ sílé tuntun ṣé kò tẹ ẹ kó bun bàbá tiẹ̀ gbọ́ kí bàbá ẹ lè lọ ṣe àdúrà ń bẹ̀ mo á níbo níbẹ̀ ló wá nígbà estate tí mo wó lọ́kàn yìí ni estate tí mo wó lọ́kàn yìí èmi wọ ibi tí fẹ́ wọ̀ mọ́ ó ṣàjúwe ilé fún mi dáàdì ṣe nígbà tí mo débẹ̀ mo bá ọmọ yín ṣe ló nu dẹ́ẹ̀kì ló nu tẹlifíṣàn ló nu gbogbo nulẹ̀. sórí ìyẹn ti mọ lára láti kékeré náà kò gbọ́dọ̀ rí nǹkan tó dọ̀tí kékeré kan yàrá ṣe mọ́ gbówó tí mo fi kọ́ yín nìyẹn. dádì eléyìí ti gó bí ìyá nǹkan tẹ́ ìròyìn o wà láìta láìsí òbí láìlẹ̀ sí láwà ṣe mọ̀ nígbà tí ó bá wà ní hundred percent kó ti wá di fifty ṣe gbogbo tó máa ṣe ò ní balance mọ́. dúró dúró dúró náà rẹ ìgbà tó ń nu gbogbo kínní tó ń ṣe tó ń bó ni ìyàwó ẹ wà. Ah, mo bá ìyàwó ẹ lépè lọ́rẹ̀ẹ́ ìyàwó ẹ ṣe lọ wọ aṣọ náà nǹkan tó wọ́n wà sórí wà sọ́run ni wọ́n wọ láwálé báyìí jẹ́ mọ́ mo dẹ̀ sunkún sínú àní mo tún bí pé mo ní ah, mo ti ń pe nọ́mbà ẹ láti jọ ìpè dáàdì gan wà wọ́rí wọn ò rí ẹ nǹkan kan báyìí pé nọ́mbà tó lo nǹkan kan báyìí. apèpèpè à. ẹ ìyàwó ẹ ní ẹ ọ gba fóònù òun ẹ ọ gba fóònù àwọn lọ ní kinní kankan kan báyìí. ṣé ìwọ wa ní kò yẹ kí wọ́n mọ̀ pé nọ́mbà dáàdì tó wà lórí ẹ̀ tó ti lò látìgbà tó ti gbà láyẹn náà ṣé wò lè pe ni ṣé ló wù mí bí dọ́ndú báyìí dáàdi nǹkan ń ṣe ọláwálé nǹkan ń ṣe o. sori mo gbọ́ tiẹ̀ ṣùgbọ́n mi ti gbà. dáàdi ẹ̀yin ò ṣá èmi tí mo mu bí òwe yẹn àgbàlagbà mo ní mo mu níbì kan ẹ̀yìn níbì kan mo ti mu tó bá dọ̀la abọ́túnlá yẹ kí wọ́n bá yín kájọ débẹ̀ agbọ́dọ̀ hard sí kìíní yẹn ó wà fẹ́ very important the way tí mo fi bá o ṣe ìkọ́tọ́ yẹn gbọ́dọ̀ bọ̀ ọmọlúwàbí rárá dáàdi sórí tó bá ṣe pé ibi tí mo lọ ọ̀rẹ́ mi mo dúró dáa jáde lọ tẹ́lẹ̀ ni ìbá ní èmi gan-an ni ká lọ sílẹ̀ ṣùgbọ́n ọ̀la tó wí ní mọ̀dúdú. ẹ jẹ́ kí wọ́n bá yín lọ́la. Ah, ee eh, eh, ọ̀la wálé kẹ́. ẹ wo ah. bí ṣe rí tí mo fi jáde bẹ́ẹ̀ wọ́n fóúnjẹ lọ mímì ní jẹ́. tó burú. Ah, Uncle Francis. Good afternoon. Hey, what's up? Fine. How are you? Yeah, fine. How was your day? Yeah, thank God. Okay. You look nice and cute. Oh, really? Yes. Thank you so much. Gonshoro, thank you, Lele Jare. I really do admire you. Thank you. Kí ló dé tẹ̀sán wá ṣe bí ọmọ kékeré bí nǹkan ẹ̀mọ́ nǹkan tí mò ń sọ. Ah. You don't know what I'm talking about. Ọmọ mi. Why? tí mo ń sẹ́ bá wọlé bá bá ìṣòro kò ní láàyè. ẹ gbàgbé mọ́ sí jàre no no no stop stop stop. ọmọ no i'm not going to take that from you stop. calm down. stop stop uh-uh. show me nanny. don't be serious no no it's not done. Stop! It's not done. I don't like. Ah. Are you serious? Like seriously? Oh, really? I'm on me, but eh, easy easy easy calm down calm down calm down jẹ́ ká lose sùn lé then you know. ẹ dúró náà know. dúró náà calm down. You what? You had the audacity to come into my house! Texas! Mommy! You want to mo pay from the gutter! You had the effort to want to mess with me and my daughter! You Ìwọ! You ọmọ Monelle? kò ní dá fún ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò ní yá tẹ́lẹ̀ out wọ́n ti kú ìṣe bẹ́ẹ̀ kò ní dá fún ẹ pẹ̀lú bébí o ìṣòro má yẹ máa bàjẹ́ ni ìwọ má jẹ́ kí n wé anywhere here or else you have just give me chance. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹ̀rọ ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọ ẹ̀rọ òṣì can you imagine the effort Mommy, I don't know what's with me. Mommy, please, mommy, please. Mommy, mommy, don't go now. Mommy, please, mommy, please. Mommy, ah, mommy. Ah, ah Mommy. Hey. Ah. with me. Mommy, please, I'm sorry. Forgive me. Each time I set my eyes on guys, I don't know how to control myself. Mommy, I'm sorry. Mommy, I'm sorry. Mommy, please, I'm sorry. Mommy, please, I'm sorry. Mommy, please. I'm sorry, Mommy. Mommy, I'm sorry. Mommy, I'm sorry. I'm sorry. for yourself, please. I'm sorry. You need to control yourself. ti fi wọn ní kí ewu. àwọ̀ ara ẹni ọ̀fẹ́ òsì láyé ẹ̀yin bàbá ọkọ mi o ẹrasa ẹkú kalẹ̀ ẹrasa ṣe dáadáa ni ọjọ́ kan pẹ̀lú. <laughs> Ah, dadi ṣàlàfíà lè wa. àdúpẹ́ ara wa yá ara wa ara àṣà rẹ̀ àṣà rẹ̀ o. olùwàṣẹ́ àwọn fámìlì náà kọ́ sa jíjẹ mímu kọ́. ẹ fi jíjẹ mímu lẹ̀ náà ìyàwó wa ọ̀làwálé dà. ó ń bọ̀ ó ń bọ̀ nísìnyí sá. láti gbà tá a ti dókòó mi látara. ẹ má bínú sá ó wà ní bathroom ni. <laughs> uncle Bọ́lájí ah, ah, ojú yín kàn dán ni hmm? ah, ẹ mo ṣe ti bọ́lá àti yìí o <laughs> ó fa ìgọ̀lẹ́wò ẹ máa fún mi lè kẹ́kẹ́. ẹ ṣáà máa fọwọ́ kàn mí ọgbọ́n tẹ̀ fẹ́ fi ilẹ̀ rẹ̀ tẹ́ bá lọ. ìyàwó ọkọ ẹ jáde. ó ń bọ̀ ó ń bọ̀ ọláwálé ń bọ̀ ọkọ ẹ jáde. ọkọ mi bọ̀ sweet heart mi bọ̀ ṣe ah. ẹ pẹ̀lẹ́ sá. dadi uncle Bolaji, kí ló dé tẹ wá sílé mi àti ìyàwó mi tí àjẹ́ kí n mọ̀ pé fẹ́ wà. bọ́lájì ẹ ṣe farabalẹ̀ àpótí ìdílé yìí farabalẹ̀. dadi dadi nǹkan tó ń tra àti ṣàlàyé mi bá má sọ bẹ́ẹ̀ náà nǹkan tó ń tra àti sọ ni wípé. Eh, ẹ mọ̀ pé mi ò kí ń gbélé hmm. eh, ẹ mọ̀ pé àwọn shops mi ti pọ̀ lóríṣiríṣi and eh, mo máa ń jáde mo máa ń travel so nǹkan tó wá mí ni wípé ká sọ pé ẹ ti sọ fún òun pé ẹ máa wálé ní òun á lè fi tó mi létí màá lè fi lé pọtí hmm. fọ̀nà roka fún yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe. nǹkan tó ń tra àti sọ̀rọ̀ ọlọ́dẹ wàá ṣe mo wà lé tí jáde but like mo sọ fún yín mo náà ti fan break bọ̀bọ̀ yìí ah, ah ibi tí mo sọ fún yín bọ́ ti fan break nǹkan tí mo rí ló yẹ kí wọ́n bá yín sọ pé ẹ gbọ́dọ̀ débi báyìí. arábìnrin ah, ìjọ mọ̀ pé ọláwálé wọlé kò kí mi ah, oh, ìdí oh. mo kàn gbọ́ lẹ́nu ẹ̀ ni pé mi ìgbà yé mi ìgbà jẹ́ kí n tó wà wà. ẹ ẹ eh, eh, eh, bó ṣe bó ṣe mí ìnà ẹ̀kọ́ ni ẹ sọ. báwo ló ṣe mí ìnà ẹ̀. madam this not my brother ọláwálé ti àbúrò tèmi kọ́ lélẹ́yìí hmm. this not ọláwálé sẹ́ dáàdi ṣé mo sọ fún yín. <laughs> Eh, eh, nǹkan tẹ̀ ń sọ òye mi. jẹ́ kó yé obìnrin àbúrò yìí ló dúró yìí jẹ́ kó yé obìnrin jẹ́ kó yé ó yé mi fún mi má gbọ́ bọ̀dá kan lẹ́yìn ṣe pé fún ọ. ó láwa lé tèmi kọ́ lé mi ìbíjú méjì lọ ẹgbẹ́ ni ó náà ni. ó wàá fẹ́ sọ mi sóògùn alẹ́ nítorí sọ ọmọ mi dàrí nítorí sọ ọláwálé dàrí ìwọ ọmọ yìí tó sì lóbi tiẹ̀. Ah! dadi mi ò mi ò ṣe nǹkan kan mi. ah o ti yọ brain box yẹn o ti yọ brain ah, ah dadi láíláí ah dadi ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí ni ah. Ah, kì í ṣe ní kì í ṣàlẹ̀ ti fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó ní ilé yìí. o ṣe ṣàánú mi ṣàánú mi. rárá ẹ̀sà. torí ọlọ́run ti tẹ̀mí kó máa wò eh? wọ́n fẹ́ dàrin mi àti ẹrú ni o eh? ọlọ́run ọba ọ̀dẹ̀ ní fún wọn sí dadi eléyìí tẹ̀sẹ̀ yóò dá o eh? and uncle sẹ́yìn nǹkan tẹ́ wá ṣe ń bí tẹ́ gbé dájú wá ṣe bí kò dáa o ẹgbẹ́ dáre náà ti àwọn ènìyàn wò. má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kò dáa náà wọ́n ti ṣe máa sọ̀rọ̀ báyìí ah, mi ò ṣàbínú mi ò kọ́ra mi ò lẹ́gbọ̀n nǹkan tó ń ṣe yìí o ah, ah, fẹ́ sọ mí lẹ́nu ni i don't like it darling i don't like it daddy. tó o sì láwọn tiẹ̀. no no no rárá sà bẹ́ẹ̀ kọ́ sà. ṣé ẹ̀ka tó yẹ kó ṣe mí ni kó yọ break bus ọmọ. dadi ẹ ṣáà di pé mò ń bá wí sí mò ń bá wí. mọ̀ ọ́ tó bá break bus yẹn kò bá ṣe kí ni. ọ̀ tàpá break bus yẹn wà láìta láwọn tábà. Ah! ẹ máa wọn kú kí ló ṣe ẹ wo bí ṣe àpépà tẹ débílẹ̀ kan ẹ fẹ́ máa fọwọ́ kàn filẹ̀ ẹ fẹ́ máa fọwọ́ kàn mi làwọn mọ́nìkẹ́ máa fọwọ́ kàn mi ẹ mọ bí ló ṣe bí tó ni kí ìsọ̀tọ̀ ọlọ́wálé àbúrò tèmi rà ẹ wá wọn mi wá yóò kú mi ẹ wo bí ultimatum three days lásán lè máa fún yín ìjọ kẹta ti bá dé ìbàyí tẹ ẹ bá ti gbogbo nǹkan tẹ yọ lára bọ̀bọ̀ yìí bóyá tọ́ọ̀ṣì brain wáyà ni bóyá nílé ẹ̀ lẹ tọ́ọ̀ṣì ìfẹ́ kẹ ti dá padà síbẹ̀. ọkọ ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run mi ò ṣe é wọ́n kọ́ ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọwọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run. arábìnrin ṣàánú mi torí ọlọ́run mo tó lẹ́kàn mi ibi dúbẹ́jì lọ ọ̀làwálé tẹ̀mí bọ̀ ọmọ mi ò ní bá láti bẹ̀rẹ̀ ìgbìgbà tó kò wọ́n ti bẹ̀rẹ̀ aláàánú mi aláàánú mi lọ́dún tó rà ọ̀dọ̀ ìgbẹ́nu kọ̀ọ̀lù pẹ́tọ̀ ọ̀làjọ wa ẹ má dẹ̀kun wọn aláàánú mi lọ́dún dádì ẹ ká lọ àdìgá ẹ ká lọ dádì àwọn ọmọ yìí lọ òwúrọ̀ ọgbà òwúrọ̀ ẹjọ́ ẹ bẹ́ẹ̀ bọ̀ òfin wọn kẹ́jẹ́ kọ́ máa lọ́jà lọ́jà sọ́jà ni mi ló sọ̀sọ̀ nílò lọ́wọ́ ni ṣé kó bá mi ni ẹ ó ó ó ó tẹ mojú òun ọ̀rọ̀ ògùn àti yọkẹ́ ọ̀sọ̀ ògùn àti yọkẹ́ ọ̀mà sọ̀rọ̀. ẹ tẹ́mi ló bóyá tún ṣẹ́yìn tẹ mò ń fa ẹ̀ láṣọ ó ó ó ní common sense láti mọ̀ pé kó yé sọ̀sọ̀ kó sọ lẹ́nu ọ̀nà àbútọ ọ̀nà fẹ́mi ní three days ultimatum tó ní wọ̀ tó ẹ ṣe wọ́n sọ fún wọn tó bá jẹ́ àti pé gbèsè kan wọ́n lákọ́ ni mo wà bí ìbọn èmi náà máa dín pẹ̀lú wọn ṣọwọ́ ní ìwọ ṣọwọ́ ìwọ nǹkan tó máa fojú ẹ̀yìn ilé ah ara ẹ̀ á kọ̀ náà ní kíákíá dìde kó lọ gba ogun compound pàdé the ticket. nobody will see you You so she won't go, go, go, òṣìwò go. gba ẹni blow so ó dẹ́ tuntun fún mi hush down. nonsense wọn àwọn mi ń lé. babalájẹ ilé ìtẹ̀sẹ̀ yóò dá o ilé ìtẹ̀sẹ̀ yóò dá ẹgbẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni o ah! ẹ̀dẹ̀ wo sunsun ẹ gbé dádì wá pé kí wọ́n bá ní mi àti àwọn mi jẹ́ ó dà mo ti gbọ́ ọlọ́run á dá fún yín ọlọ́run á dá fún yín nígbà tí mi ò lówó tí mi ò ní kankan tí mi ò rí jẹ tí mi ò rí mu kò sẹ́ ẹ̀kọ́ fún mi lọ́wọ́ nu yín o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti bọ̀ máa gbà máa ṣe ògbóni ètò bá tún fẹ́. Débáyọ̀ jẹ́tẹ̀ páàkì síbi mo ń bọ̀ mo ń bọ̀ jẹ́ kí n páàkì síbi. ó ga wáyìn náà pọ́n um, ó ga ọ àgbà ó pẹ́ kànyàn o ìwọ ló ti di big boy báyìí <laughs> ó ga ọ. in fact èmi gan-an ó yà mí lẹ́nu <laughs> sorry <laughs> Débáyọ̀ Bọ́lájí ó ga o àbúrò rẹ̀. àǹtí àjọkẹ́ ṣe travel ni. mi máa travel ah. ẹ máa pẹ̀lú etí mọ́mì yìí. Ah, àbí o ẹ bá ṣe rí nìyẹn o. ah in fact kò ń ṣe irú mọ́mì ló yẹ kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ah, eh, kí wọ́n máa ṣe bí irú gógóǹgàn kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kó máa gbó kó máa ṣe mọ́mì gbẹ̀wò ló wá di bá ẹ̀bí ẹmọ tó tọ́. àti àjọkẹ́ mọ́mì wọn lẹ́rí. Ah, mọ́mì yín of course. Ah, so nǹkan tẹ́ ẹ̀ ń jẹ́ kó yé wa ń sìn ni pé ẹ rí mọ́mì wa. Ah, ah, five days ago a sì fojú kan mọ́mì o àbí. nílé àti yín ìfẹ́ àtàkùn yóò try gan-an. yes. lọ́dọ̀ sista mi. sista Folúkẹ́. yes. ṣé ní Amẹ́ríkà. Eh, eh, eh, amẹ́ríkà báwo lẹ́kọ̀ọ́ ṣe bá wọn pé èkó làwa náà ń gbé èkó ló wà náà pẹ̀lú mọ́mí yín nílé tuntun tó ṣẹ̀ṣẹ̀ kọ́. sista mi ò sí around. ṣe eh, eh, eh, ṣe sista mi ti dé. kò yé mi náà. fúlùkẹ́ ilé ẹ̀ ló gbé mọ́mí sí nǹkan tèmi gan ò lè ṣe ni in fact try o tẹ bá beautiful house majestically house big fine house tó wá gbèrú mọ́mí tó ń ṣe ah! Ah! Oh, oh, ah, Eh, eh, tó gbé sí ó try you. kò sí wàhálà eh, ẹ jọ ṣé ẹ lè fún wa ní àdírẹ́sì wọn. Ah, yes why not a lè fún ẹ ṣe bí ẹ̀mí kó dáadáa. bẹ́ẹ̀ ni àmì kò. tẹ́ bá ti dé àjàǹgbàdì ní adéwọlé nọ́mbà four ibẹ̀ ló ń gbé ẹ máa ti rí ilé yẹn very big house tẹ́ bá rí ilé yẹn ah èmi gan débẹ̀ mo ṣe báyìí. àjàǹgbàdì. yes. Ah ẹ lọ rí wọn ah, hmm. àánú mọ́mì ṣe mí gan torí mo like mọ́mì so ẹ take care. ṣe tí ẹ ti ara yín. ẹ mọ́mì. ẹ pẹ̀lẹ́. bọ̀dá mi ṣé mò ń lálàá ni àbí reality nǹkan tó ṣe nìyẹn àwọn pípí làwọn rí sísá mi. ó ń lọ bí But I shall take ṣáà dress gbà jẹ́ sọ tó bá jàlá ni bó jẹ́ reality a ṣáà máa débẹ̀ a máa fojú wa rí. ẹ jẹ́ ká lọ ó bẹ́tà o. day. See anybody who lè sorrow? èmi á sọ̀rọ̀ ó ti sú ah i am really frustrated I've had it up to here Abi, àbí ẹjọ́ nítorí ọlọ́run kí ni àǹfààní owó téèyàn ní téèyàn tó wá di ẹni rádaràda ẹ wò ó tó bá tẹ̀lé pé bóyá kó máa lọ kó máa lọ ìbànújẹ́ yìí ti pọ̀ jù báwo ni mo ṣe máa bí ọmọ kan tó jẹ́ pé kò sí ìdùnnú kankan tí mo máa máa rí lára ẹ̀ have I not failed as a mother. ẹ káàsán máa. káàsán máa ìdíyà how are you. Yes, ma'am. How are you then? Ibi tí mo wà lọ́kọ́. Mo ti ṣe tán wà. Okay. Mo wà ní bedroom mi. Okay. Mo wà lókè náà. All right. Ọmọ mọ́ mi ẹ̀. Láìpẹ́. Just look at how beautiful my daughter is. Báwo ló tó ti ní ọmọ tó rẹwà tó báyìí tó jẹ́ pé kò sí bí ọ̀rẹ́ tí ò lè bá lájọṣepọ̀ ní lárọ́bádé wèrè àtàsíwí kò sí ní ẹ sọ fún mi kí ni àǹfààní gbogbo nǹkan tí mo ní mo kó jọ ìtàlítẹ̀tẹ̀ torí ta ni mo ṣe ni mo ṣe kó torí ta ni ẹ tell me ẹ wo o ti slay me i am done i am tired i am rid wo ẹ wo èyí tí mo tiẹ̀ ní ti tó o ti sú mi mi ò fẹ́ mi ò fẹ́. ṣe rí kì í ṣèwọ nìkan ó ti tún èmi gangan ó tún mi o èmi ti ẹ̀ ń rò wípé kí gbogbo wa ká mọ bá máa ṣe lọ bá màmá jì ká bá màmá jì ká sọ fún yín pé à ṣe mọ́ torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ó ti tún èmi kí ni àǹfààní owó tí mo ní tó sọmọ kí ni àǹfààní owó tí mo ní tí mi lè tọ́jú ẹbí tí mi lè náwó fẹ́ bí tí mi lè ná fara wa ní owó owó gan ó pọ̀ mi rẹ́ni lọ fún ní àdúgbò mo wá di ẹni yẹ̀yẹ́ mo di ẹni yẹ̀yẹ́ èmi tó yẹ pé wọ́n máa ń pọ́n mi lé ní ládùúgbò wọ́n máa ń pọ́n mi lé wọ́n máa ń gbé mi gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n ní ẹ̀rí olówó igbó olówó òṣì olówó òranu ó ti sún mi o ṣé wàá rí èmi o èmi ń tèmi ní àṣàbí ẹ̀bùn olóyèdè i'm tired kò sọmọ gbogbo ẹbí ti sá fún mi kò sẹ́ni kankan ojú tún tì mí pẹ̀lú owó tí mo ní kí ni àǹfààní owó tó sì fọkàn balẹ̀ ìṣúná kó fọwọ́ mọ́wọ́ wọn. ẹni sùúrù jàre madam ẹ̀gbọ́n olóyè dé igun ah. ẹni sùúrù. ẹni sùúrù just pause and rewind ṣe ti gbọ́ because ó ó dùn ẹ kàn ń sọ ẹ kàn ń dá ogun ẹ bólẹ̀ ẹ ẹ̀yin igwe kan ẹ̀yin ẹlágbára kan ẹ̀yin ó ti sú yín olúkálùkù ló mọ tó ń tojú bọ̀ o olúkálùkù ló mọ ibi tí level agbára ẹ̀ dé it is very easy for you to talk behind mama Ji. ẹ ọ̀dà mélòó ni ló lè dúró tí mama Ji bá wọ ibà yẹn sí mélòó ni ló máa dúró tó máa fèsì ẹ pé okay i said what i said. Ah, máa fèsì ẹ. ẹ eh, rọ ẹ lè ṣe kankan má wọrí má wọrí talk is cheap very easy for you to say. mama Ji tẹ pé tó bá dúró sí ibà ojú ẹ bí ojú kìnìún iná lè máa là lójú ẹ tó bá lanu lásán báyìí ooru tó ń jáde níbẹ̀ lásán ó lè bọ́ọ̀n gbogbo wa òun lẹ fẹ́ lẹ́ẹ̀kan dúró tẹ̀kan sọ̀rọ̀ ẹ̀kan sọ yẹpẹrẹ bẹ́ẹ̀ just like that. ẹ kí ló wá fẹ́ ká ṣe. Ah, ẹ máa ní sùúrù ni o ẹ máa ní sùúrù ni ṣètùbọ ìwà pé wọn fẹ́ láyà àǹtí ẹ àyẹ kí o lè fèsì bàbá jí èyí àbí kẹyìn. ẹ adébí a máa fẹ́ ju bí ẹ tó fi nǹkan kàn lára bí ajá tí wèrè kò so mọ́ lára máa ranjú in time ta bá nídìí láti wá sọ̀rọ̀ sí ààrí. inú kọ́nà yàrá ẹ̀ lè tí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yin náà lóògùn ẹ̀yin náà àyà yìí kí so èyí àbíkẹ́ náà ẹnu ẹ̀ mú ẹ̀yẹ gbá fúrọ̀ǹtì Eh, eh, èmi kàn tóbi ni èmi ò lẹ́mìí ọ̀kẹ́ mi ń pariwo èmi ń jà ajíbádé bí okùn ni ó fà ní màmá ni èmi kàn tóbi ni. ẹ̀yin front èmi á tẹ̀lé yín lẹ́yìn. ẹ wo ẹ dákẹ́jà rè ẹnì kíní sọ ẹnì kejì sọ. ìwọ ìkẹta tún sọrọ, ah, ah, kí ló ẹ wo sọ kíní kan fún yín pátápátá là ń fojú báyìí là ń dẹ́tẹ̀ ojú tọ́ba ìjà ló ń ẹ wo ẹ jẹ́ ká ká wá da gbogbo ẹ̀rú ẹlẹ́yìn lè fèsì tẹ́ lè fèsì mi máa fèsì ẹ̀ tèmi tẹ́ lè sọ̀rọ̀ máa sọ̀rọ̀ o ṣọlọ́run ni kò ń ṣọlọ́run náà ṣebí èèyàn bíi tiwa ni ah, ah. lóde. àwọn fẹ́ máa ṣọlẹ̀ ni i don't understand i don't understand ṣọlọ́run ni ẹ àbí ṣojú kíkẹ́ gbogbo ayé wa bàjẹ́ báyìí ni is that what you saying kí gbogbo ayé wa bàjẹ́ báyìí no i don't understand your your point of view i don't understand nǹkan tó ń dùn mí ni mo sọ yìí. but èmi ní suggestion kan mm-hmm. ṣebí ọ̀túnla oní wa. yes. gbogbo yìí tá à ń gbà mọ́ra wa lọ́wọ́ ẹ̀ bóyá ká pe àwọn tó kù wá ká sọ decision ti wà fún wọn ká mọ títí wọn náà á dẹ̀ sọ fún mama g a ní kò ní jẹ́ pé èèyàn kan ló máa fọ́wọ́dù á jẹ́ pé àjọmọ gbogbo àwa tó kù ni àbí kílẹ̀ rẹ̀ sí. anyway only point Only point you are right. èmi ò tiẹ̀ ni a máa ń sọ̀rọ̀ èmi kàn ní tẹ̀yìn bá ti lead kémi tẹ̀lé yín i like o mo like words of wisdom mo dàbí ìkọta máa ṣe nìyẹn so let us agree nísìnyí wípé ká àdẹ́sùn fáwọn tó kù wípé nǹkan tá a agree lé lórí ni pé ọjọ́ fellowship I express point of view and everybody gan ma wà nínú aṣọ agbára anyway so at least mo ṣe pé bóyá àdẹ́m a máa wò wọ́n a máa wo a máa jí ibi tó bá fẹ́ fi nǹkan tó bá fẹ́ ṣe kò ní jẹ́ pé bóyá o máa wọlé lọ àbí nǹkan kan oníkálùkù máa. wọ́n bá tẹ̀lé dáwọ́ bọ̀ táìmù lẹ̀ àkópọ̀ jùlọ. ẹ wá tójú bá wá yẹjú kóun máa yẹ o toró ni gbogbo yín halẹ̀ ń sìn yìí o àní rí wọn tán sìn ká má lè sọ̀rọ̀ o. bóyá kẹ́ ẹ bá wọn sọ. èmi ò halẹ̀ o mi ò halẹ̀ ní tẹ́ bá ti ṣe lèmi máa tẹ̀lé lẹ́yìn. bóyá kẹ́ ẹ bá wọn sọ. ẹ̀yin mo wà. ìgbìmọ̀ mẹ́sàn-án. ọ̀rọ̀ yín yé mi gbogbo nǹkan tó wà nínú yín ni mo mọ̀ gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ pátápátá lénìí ni mo mọ̀ àmọ́ kò lè ṣeé ṣe o. madam g tó bá jẹ́ wípé èrò títí wa òun náà lẹ́yìn rò wípé jẹ́ èrò títí yẹn ẹ wò ó máa ṣeé ṣe ni kódà ó tiẹ̀ ti ṣeé ṣe ni. ẹ̀yin obìnrin ìgbìmọ̀ mẹ́sàn-án mi ò ní fẹ́ kí gbogbo a kí a gba ọ̀rọ̀ ibi ẹni ìgbàgbà ọtí ẹ jẹ́ ká sọ nǹkan tó wà nù wá fún mọ́mí jì ká wo èsì tó máa bá jáde wọ́n láwọn ti mọ̀ nǹkan ta fẹ́ sọ so kò tún nílò ẹjọ́ wẹ́wẹ́ mọ́ nǹkan ta fẹ́ sọ yẹn ẹ ti mọ̀ ẹ dẹ̀ jẹ́ kó ṣeé ṣe ni nítorí pé ó ti sú èmi ẹ dá ìyá mi padà sí bó ṣe wà gbogbo nǹkan tẹ́ fún mi pátápátá ẹ gbà kọ́ yín padà ìyá mi kó wà láyọ̀ àtàlàfíà áá kí ló dé ilé ògbà mi ọ̀nà ògbà mi gbogbo àwọn mọ̀lẹ́bí mi wọ́n ti ṣèpàdé lórí mi tí má kú omi bàílẹ̀ ni mi ì tí mọ̀ bí wọ́n máa sọ táyà sí mi ní ọ̀run ni wọ́n máa náà sí i nítorí pé àṣírí ti tú ẹ jọ torí ọlọ́run owó tí mo ní ó ti tó tó bá dẹ̀jẹ̀ pé torí owó tẹ fún mi òun lẹ ṣe ń ṣe ògbélé fún ìyá mi ẹ gbọ́ owó yín padà mi ò fẹ́ mọ́ ó ti sú mi ẹ dá ìyá mi padà sí bó ṣe wà ẹ ṣe. ìgbìmọ̀ mẹ́sàn-án ẹ mọ̀ pé gbogbo bá ẹ ṣe máa ń ṣèpàdé mo máa ń ṣe bí àlejò nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òye mi àmọ́ ní báyìí èmi ò ní ìfẹ́ owó kankan mọ́ ẹ bá mi dá ọmọ mi padà sí bó ṣe wà torí pé ojú ń tì mí ó ń sáré kiri ó ń hùwà jalajala lójú ara ilé àtàlejò àtọmọ ọ̀dọ̀ ìtìjú ló jẹ́ fún mi ẹ jọ̀ọ́ ẹ bá mi dá ọmọ mi padà sí bó ṣe wà ẹ gba owó yín mi ò ṣe mọ́. madam g ṣe rí ní ibi tá a dé yìí a ṣe mọ́ ẹnì kíní sọ bákan náà ni ẹnì kejì sọ bákan náà ni ẹnì kẹta sọ bákan náà ni ẹnì kẹrin tún sọ bákan náà ni ṣé rí èmi o èmi ò ṣe mọ́ gbogbo wa ò ṣe mọ́ mi ì fẹ́ owó yín mọ́. ẹ ẹ ẹ jọ madam igwe ẹ jọ kóníkàlùkù bá rẹ kóníkàlùkù sọ̀rọ̀ fúnra ẹ ẹ jọ yẹ ká wà ládàá níbi tá a ṣe tá a dé yìí lábàdé dúró yìí kóníkàlùkù dá sọ ọ̀rọ̀ nǹkan tó bá láti inú ọkùnrin ni èwo ni èwo là kójọpọ̀ tẹ́yìn ò bá ṣe mọ́ ẹ̀yin ẹ sọ pé ẹ̀yin ò ṣe mọ́ èmi ò lémi ò ṣẹgbẹ́ mọ́ o problem tó kọ̀ wà ń bẹ̀ ń tèmi ò ju pé ojú ń tì mí ládùúgbò ó ti mú tìjú dání ayé tí wo ló ń bá yàn pọ̀ ọ̀bọ̀n ọmọ tí yàn bínú ẹ̀ lájọṣepọ̀ akọ tìjú ni akọbí ọmọ mi kó máa kì mí mọ́ ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa tó lù ẹ bá lọ lóyún akáǹtì mo ni mo fẹ́ kàn yẹn sí kódà ẹ ẹ ẹ bá lè bá mi mú yẹn kúrò ẹ kò bá mú nǹkan tìjú yẹn kúrò ẹ ẹ a máa béèrè àníyàn lọ èmi ò lémi ò ṣẹgbẹ́ a máa ṣe ẹgbẹ́ lọ ire o. <laughs> tí bá sọ pé ọ̀rọ̀ yìí ò yé mi irọ́ ni mo pa àmọ́ èwo nínú yín ló béèrè lọ́wọ́ mi gẹ́gẹ́ bí obìnrin bíi tiyín pé bo ni mo ti rí agbára tí mò ń lò èwo nínú yín ló béèrè pé níbo ni mo ti rí ajé tí mo gbé fún yín èwo nínú yín ló béèrè pé bo ni mo ti rí owó tí a jọ ná bàbá ti sọ fún yín lè máa ṣiṣẹ́ tó bá le tó báyìí rárá rárá rárá ẹ gbé wa ẹ gbé wa mo tún ní kẹ́ máa pè mí tẹ́ bá fẹ́ ṣerú nǹkan báyìí ẹ wa bàbá a ah, ní jẹ́ kí n bá yín gbé rárá rárá bàbá yín gbé ṣe gbọ́ ẹ máa pè mí tẹ́ bá ti fẹ́ ṣerú nǹkan báyìí ó ti irú nǹkan báyìí sì lágbára jù fún yín. o ṣe o ah, ah. o ṣe mo dúpẹ́ ìdílé ṣé gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ á pè ọ́ fún ẹ máa pè mí kò rẹ̀ ní. ó dáa kò ẹlẹ́sàn-án láyé ọlá ọmọ mi. bàbá. mo dúpẹ́ lọ́wọ́ rẹ o nítorí bá a bá ṣe ni lóore ẹni tí wọ́n ṣe lóore bí ò bá dúpẹ́ ọlọ́ṣà ni ká pẹ̀lú onítọ̀hún wò mí wò àdúrà kan ṣo péré ni wọ́n ṣe fún ọ bó o bá dàgbà tó dògbò ìwọ náà rọ̀ mọ́ tọ́jú rẹ̀ òun tọ́jú mi inú mi sì ń dùn àìṣẹ̀bí àìṣàràbátán o sì ń tọ́jú mi gẹ́gẹ́ bí ọmọ inú mi olódùmarè ó dùn ọ́ nínú àmọ́ wá gbọ́ o lára àwọn ìkìlọ̀ tí mò ń fún ọ. ó ayé tá wà yìí kádàrá ń ṣe o bẹ́ẹ̀ làdúrà ń gbà èèyàn ò ní jẹ́ kí gbìyànjú gbélẹ̀ ni o. bó tilẹ̀ já sí pé tolódùmarè nìkan ni ó ṣe àmọ́lé ayé tá a wá yìí a wá láti wá gbìyànjú ni gbogbo bó ti wù kíwà rẹ̀ dá tó mọ fàdúrà kún fàdúrà kún kó o mọ̀ bá a rí ogun elénìní kó o mọ̀ bá a rógun aláròká kó mọ́ bá a rógun àwọn tí ń lọ́rùn wájú pọ̀ mọ́ ti pàkọ́ àwọn arógo síwájú ológo àdúrà ni kó o mọ̀ gbà o tún wá rí kan sórí ọ̀dọ̀ ọ̀gá rẹ tó wà yìí kò ṣe jẹ́jẹ́ o ṣòótọ́ sọ́gá rẹ mọ̀ ṣe kéta àwọn ọ̀gá rẹ mọ̀ ṣe lénìí ní àwọn ọ̀gá rẹ mọ́ bá wọn rojọ́ àwọn ọ̀gá rẹ níbikíbi sórí ilé ayé tá wà yìí èèyàn kọ́gbọ́n kọ́gbọ́n kọ́gbọ́n kọ́gbọ́n kódà lèèyàn bá lo igba ọdún láyé èèyàn lè kọ́gbọ́n ni títí tolúwa rè wọ. ọ̀dọ̀ ọ̀gá tó wà yìí ẹ̀kọ́ kan ló kọ́ o tó túmọ̀ sí pé ìjọ tó bá rí ohun tó bí ọ́nú. No? mọ́ torí ẹ̀rọ aburú sọ̀gá rẹ̀. ṣègùn hmm. dúpẹ́. ó dàgbà o. ẹ̀rẹ́ o kí ni ìránṣẹ́ ń bí. bàbá ló ń gbatẹ́gùn bá ní kí n bá wọn gbatẹ́gùn díẹ̀. ẹ pẹ̀lẹ́ o. ò ah. ń gbatẹ́gùn. Ah. ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ pẹ̀lẹ́ o. ó dàbọ̀. ṣòro ilé sórí one acre of land ó ní space tó ti lè walk around four hundred meters tí ò ní sí wàhálà standby generator wà nbẹ automated inverter wà nbẹ solar power wà nbẹ ah, wá jókòó ti bàbá yìí ah, ah, o fẹ́ níranù lára ni o fi odidi ibẹ̀ yẹn lẹ̀ wá jókòó ti bàbá ń bí ẹ bàbá ẹ̀yin lẹ́yìn kan lè jẹ àbí kó wá gba atẹ́gùn. pínrín. ẹ̀yin lẹ́yìn kan lè jẹ kó máa bọ́ síta àbí. ó ń bá tábà ń kọ àwọn ọmọ tí ò ní gbọ́ ẹ ọmọ níwọ̀ ló náwó ẹ̀ ṣe kí ni mo ní bẹ́ẹ̀ yẹn. o ò mú kankan láti bá dé daddy, daddy fẹ́ kàn máa sọ. ọmọ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ń bá a. ìdájọ́ ìdájọ́. owó máa bọ̀. bí n ṣe. ọ̀gbẹ́ mi ṣe pa. ṣé kí n lọ bá dáadé mi nílé. ṣèwọ́n mi yà á nílé. ọ̀nà bí mi jọ. bí ṣe máa lówó. ọ̀nà bí. lọ́dẹ̀ káwọ́ pera kí n máa wẹgbẹ́ mi káàbọ̀ bá o. má bínú mi o. Adi. Má ṣubú o. Ìdílé ah. lẹ́rìn-ín ṣe nílé látàárọ̀ báyìí. Henry! Kí ló ń ṣe? Èmi máa lọ o. mi níbo ni gbogbo wọn lọ kọ́ yé tan tv ilẹ̀ prepaid là ń lò gbogbo appliances ilé náà tàn lẹ́yìn jáyé ẹ kẹ́ máa pa àwọn appliances wọ̀nyí tá a bá ti jáyé jáyé ọ̀gá bọ́sí bíbá yẹn ọ̀gá wo ló ń pè é jáyé ta ló mú mi lówó nulẹ̀ mi ìfojú kan owó láàárọ̀ yìí o. o ti ń fẹ́ wọ́n jayé owó tí mo kó sí létà lóko. sí àtìgbà tó ti wà nílé yìí you never witness theft wọ́n àtìgbà tí máa fẹ́ lẹ̀ sínú ilé tí máa bá lọ́dọ̀ bàbá létí gọ́tà bàbá tí ò níṣẹ́ wọ́n ti ń kọ́ ẹsẹ̀ mi jayé. I left seven hundred and fifty thousand naira inside my bedroom ìwọ ni mo fi lẹ̀ ńlẹ̀ dóò mo wọlé mo bá ẹ rìn ńlẹ̀ o ti mutí yó drunk to oblivion kò lè mówó mi ìwọ nìkan ni able body with your senses tó lè jí mi lówó nulẹ̀ yìí. ẹ ẹ wo ọ̀gá mo fi ọlọ́run búra mi ò mówó yìí mo dẹ̀ kí wọn yàrá yín tẹ̀bá ti sílé tẹ̀bá wà lé tẹ̀bá ní lọ́ba yín tún yàrá yín ṣe ni máa ń wọbẹ̀ lẹ́ni tílẹ̀ mọ́ ìmí ìsìnwó yàrá yín mi lè mówó yín ọ̀gá ọlọ́run ọba rí mi mi ò mówó yín. Jaiye Oga, can you stop messing up with my brain. kò sẹ́ni bọ̀ tó lè mú wọn lulẹ̀ Jaiye àfiwọ́ ẹ̀rì ti yọ bá mi wá owó mi o mo fún ẹ ní twenty minutes tí n bá rí owó yẹn tí n bá rí owó yẹn Jaiye ọ̀gá kọ̀ ọmọọṣẹ́ ni o ti mọ́lẹ̀ mọ́lẹ̀. ta ló níyìn ayéọlá. Jàyé ibo ló ń lọ lóru ọ̀gànjọ́ yìí kí ló dé. ọ̀gá mi ló lé mi kúrò lè. iná kó dé kí ló ṣe. wọ́n ní mo mówó àwọn mi ò dẹ̀ mówó wọn ìrọ̀lẹ́ iná pè mí pé àwọn fowó kan sí inú yàrá àwọn àwọn òru mọ́ èmi ò sì ti fojú kan owó wọ́n ṣe ní pẹ́pẹ́ sẹ́ẹ̀mí ni mo mówó àwọn nìyẹn kí n kúrò lé. ẹ ẹ ó ta ló wá mú ọ̀gá rẹ lówó mi ìmẹ́ni tó mu níwájú ọlọ́run àti ènìyàn mi ìfọwọ́kan owó wọn kódà mi ìfọwọ́ fún ìfojúkan owó náà. ó dá ọ lójú pé wọ́n kọ́ ló jí owó ọ̀gá. ó dá mi lójú bàbá. àmọ́ ńgbà tí ẹ ti wá ń fa ọ̀rọ̀ láti rọ̀lẹ́ ó ṣe wá jẹ́ àsìkò yìí ló wá jáde ilẹ̀ ti ṣú. mo ń bẹ̀ wọ́n lọ́dẹ̀ láwọn ọ̀gbẹ̀dẹ̀ mo bẹ̀ wọ́n títí láti rọ̀lẹ́ títí di bí mo ṣe wà yìí ni àti bó ṣe sọ ẹrù mi ta pé kí n lọ bá àwọn owó àwọn wa. nígbà tí mi dẹ̀ mú òkò síbi tí mo ti fẹ́ rówó kankan mo fi gbẹ́rù mi tí mò ń bọ̀ ń bí. ayọ̀lá ibo ló wá fẹ́ lọ báyìí. bàbá iṣẹ́ kékeré sùn títí di àárọ̀ ọ̀la bó bá dàárọ̀ ọ̀la màá wá àwọn mọ̀lẹ́bí mi lọ. ṣé ọ̀gá rẹ ò tún wá ní bínú pé ni mo gbà ó sílé. wọn lè bínú o àwọn náà ni màá lọ pé tí màá dẹ̀ bọ́ àwọn wá àwọn wá kí n má padà sílé àwọn èmi ò sí lówó tí mo fẹ́ dá padà torí mi ò mọ owó wọn. wọlé. ẹ ṣeun bàbá ẹ ṣeun. wọlé kò ṣeun. bí ayé bí ayé ọlá. Jayé ọlá. Ṣé kò sí? Pẹ̀lẹ́. O gbìyànjú. O kú làkàkà. Mọ́ bara jẹ́, mọ́ bọkàn jẹ́. Orí ilé ayé nù. No àmọ́ mo fẹ́ fi yọ wípé òrè lóore ń wọ́tọ̀ o ò mọ̀ mí o rí mi bí bàbá tó bí ọlọ́mọ mo wí fún ọ rí ọmọ bíbí inú ẹni gan ó ṣeé ṣe kó mọ̀ ṣe ju tó o ṣe lọ ìdí nù tèmi náà fi wá fẹ́ mú ọ bí ọmọ lónìí ohun tí mo lè ṣe fún ọmọ mi tí wọn ò lè ṣe jù báwọn lọ ni mo fẹ́ ṣe fún ọ jayé ọlá wòmí wò epo pupa nu ẹ̀rọ ni fìtílà rèé fìtílà àdáyébá ni fìtílà ajé olówó inú rẹ̀ ẹ̀bù ní ń bẹ nínú ìwé tí ń bẹ lọ́wọ́ mi yìí wọ́n ṣàlàyé fún ọ. ó rí fìtílà yìí ìran àwọn baba ńlá baba tó bí mi lọ́mọ ni wọ́n ní àwọn ni wọ́n fi ń ṣọ̀rọ̀ ajé tajé sì ń wá wọn wá wọn ò mọyé ìran baba ńlá baba mi tó ti ń lò nítorí ìran mi ò tòṣì àmọ́ ohun tí mo gbọ́njú mọ̀ ni pé mo mọ̀ pé baba tó bí baba mi òun ló lò tó fi lówó tó fi kọ́lé tó káàsẹ̀ tó lọ́lá lórí. ìgbà tí bàbá tó bí bàbá mi ó Bùṣegùdà ó gbélé bàbá tó bí mi lọ́wọ́ bàbá tó bí mi náà ní láárí olówó lọ́wọ́ àmọ́ ìtàn mi ò mọ yọ̀ ọ́ lẹ́nu pé ọ̀rọ̀ tèmi ṣe wá rí báyìí nítorí wípé fìtílà ajé tá à ń wí yìí béèyàn ó bá gbé lọ́mọ lọ́wọ́ ọjọ́ orí rẹ̀ gbọ́dọ̀ mọ ọbẹ̀ láti bí ogún ọdún sí ọgbọ̀n ọdún ó lé díẹ̀ bí ọjọ́ orí bá ti ń kọjá ogójì síwájú kèé wúlò mọ́ mo sì mọ̀ pé ọjọ́ orí rẹ̀ ò tí ì pogójì nígbà tí bàbá mi ò lò ó bàbá mi dàgbà ó dògbó nígbà tí ó fi pé kóun ó gbé lẹ̀ fún mi ò rí èmi náà ti dàgbà ògbó ti dé bàbá mi wá gbélé mi lọ́wọ́ lọ́jọ́ ogbó mo wá wò pé kò sí ohun tèmi fẹ́ fi ṣe mọ́ ni mo fi gbé e pamọ́ sílé ìdí ìtàn mi rèé o nítorí ó mọ̀ pé kí ló dé tí ayé tèmi fi rí báwọn àmọ́ pẹ̀lú gbogbo ohun tó wá ṣe fún mi gẹ́gẹ́ bí mo ṣe wí fún ọ pé tó lódùmọ̀rè láṣẹ ó ti yí ọba òkè ẹni tí ó lò ni mo ṣe ní kí n wá fi ta ọ lọ́rẹ bó o bá fẹ́ lo fìtílà yìí tó o bá ti gbé dúró báyìí ó mú òwú yìí ó jù sínú rẹ̀ báyìí ó wà mú ẹbu yìí ó dà sí da epo pupa lé lórí kó o tán kó o wá gbé sí bèrí rẹ gbogbo bó o bá ṣe fẹ́ kí ìgbésí ayé rẹ rí ni kó o sọ bó o bá ti sọ bẹ́ẹ̀ náà ni ó rí lágbára àwọn onílẹ̀ ó lówó ayé ó sì kọ́ ha níbi tó wá dáadé bó o bá ti ń lò bá a bá rí ẹni tí ojú owó ń pọ́n tọ́tún tó bíi mẹ́jọ tí wọ́n wà ní agbègbè rẹ òkú ọ̀làràn wọn gbogbo àdúrà tí wọ́n ṣe yóò sì ran àwọn onítọ̀hún àwọn náà ń lówó bíi tiẹ̀ wọ́n jò jọ́ lójú bó tún ṣe wà yìí bó bá ṣe ń pẹ́ lọ́dọ̀ rẹ bó bá ti ń lò yé ọmọ fèsì wò mí tó o bá ti lò mọ́ o nítorí o lè rí àlejò tó rí rí ó gba àlejò àwọn àlejò tó rí àwọn tí wọn ó ṣe ọ lóore ó kàn ṣe é pé èèwọ̀ kékeré kan ń bẹ nídìí rẹ̀ tí wọn ò gbọdọ̀ mọ́ sọ fún wọn èèwọ̀ ọ̀hún ni pé bí owó bá dé ó wá ṣeé ṣe kó o mọ rí nǹkan bí ìdọ̀tí nǹkan bí ẹ̀gbin. E nǹkan téèyàn ò rí tínú èèyàn ò ní lè dùn èèyàn lè mọ̀ rí àmọ́ nǹkan náà wọn ò mọ̀ o kò jù báwọn lọ bí wọ́n bá ṣe ń rí àwọn mẹ́jọ tó kù náà wọn ò mọ̀ rí o ló fi tọ́ sí pé bó o bá ti ṣe àwọn tó o bá ti kọ́ láràn ó sọ fún àwọn náà àmọ́ bó o bá dán mi wò dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ìwọ dán wò bó o bá ti ṣe bí mo ṣe pé o ṣe ìjọ tó o ti ń ṣe báyìí òní péjọ kejì ò gbàlejò àlejò tó o bá gbà yìí mọ̀ sá fún o mọ̀ sì lè lọ àlejò tí ń gbé ajé bọ̀ wá fún ọ ni ló bá tán kò ju báwọn lọ lẹ́yìn yín o kèké ọ̀rọ̀ ló kù. ṣẹ́yìn ni madam Jayọlá. bẹ́ẹ̀ ni èmi ni Jayọlá. wọ́n ní kí n gbé báàgì fún un. gbẹ́rù fún mi ta ni láti bo. wọ́n máa pè mí lórí aago. wọ́n pè mí lórí aago. Ah. ọ̀nkú. bọ́dà. bọ́dà. tí wàá ń kiri gbogbo nulẹ̀. Ah, ọmọ ni mo ránṣẹ́ tí mi ò látàrí mo bá ní kí n lọ wò ó. Ah, ah, lóru yìí. báwo ni o lè wáyàn lọ. ká ló lẹrù. ṣèbí èèyàn kan ló wá níbọ̀ wá wá mi ò bá ló bá ní kí báwọn gbé fún un. ní táìmù yìí ẹ ń bá yín gbé. má ṣe yọnu má ṣe yọnu má bá gbé wọn àlè lọ́mọ náà kí màmá gbàlagbà ń kí èmi kó máa ní kí màá bá òun gbẹ́rù bẹ́kọ́nì lórí ẹ̀yìn. bẹ́ẹ̀ mọ̀ wọ iná àwọn tí ò rí yín. níbo ni ìbẹ́ wà báyìí lórí ọ̀dọ́. Ah, jọkẹ́ o gbá mi lórí náà. ìgbẹ́. ọwọ́ ah, pariwo ìgbẹ́ kí ló ń ṣe é. <laughs> mo mọ̀ pé òun ṣeré ni. Ah. ṣèbí lọ sí àná abẹ́lọ́rí wíìsì láì débi dóòlù bí báyìí mo ti máa ṣe pòpò pátì yẹn. lọ́kẹ́ kí ló ń ṣe kí ló ń ṣe. ṣé mà á wọ́n yẹ tó lọ. ṣé bá mi ẹgbà mi ẹyin ni kí ló owó ti fẹ́ gbàdá owó owó owó ni owó tẹ gbàdá ṣé ọ̀rẹ́ mọ̀ ni kí wọ́n lọ́ọ́ tó lọ rí ìwọ ẹ̀ fara balẹ̀ wá kí ló lọ́wọ́ ẹ̀dá owó ìbéèrè ọ̀rẹ́ mi ṣọ́ọ̀bù orí ọjọ́ ìbò ní kò ṣẹlẹ̀ lórí. ẹjọ́ ẹ wà lọ́wọ́ ìbò. ọ̀rẹ́ mi ti dẹ̀dọ̀ ọ̀rẹ́ mi ti dẹ̀dọ̀ ọ̀rẹ́ mi sọ ma bó ṣe jẹ ọdún tí mo ń láwọ. ẹ ní ma ara yìí ẹ wá kí ló ṣe. owó mi dà. wá ṣàkúrò ẹni. wá dákúgbè mi lẹ́jọ́. mo fẹ́ òsì láyé rárá máa jìgì fún ìwà òfanilápòyà ẹ̀mí ló ń fàyà. wọ́n lomi jẹ́ ẹ wá gbọ́ mi o iwájú ò ṣe é lọ bẹ́ẹ̀ lẹ́yìn ò ṣe é padà sí àti kò jẹ́ bọ́ ló ṣà lọ́wọ́ okùn bàbá ńlá ẹni tó máa bọ̀ ẹni tó bá wá gbìyànjú láti lóun ò ṣẹgbẹ́ yìí mọ́ ohun burúkú á máa ṣubú lóhun burúkú ohun burúkú á máa ṣubú lóhun burúkú késekése lẹ rí o kàsàkàsà ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ ni mo sọ fún iwájú ò ṣe lọ bẹ́ẹ̀ lẹ́yìn ò ṣe padà sí àfi kí ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ yìí. ẹ wo ìyá ìgbìmọ̀ mẹ́sàn-án ẹ já padà. tíwájú ò bá ṣe lọ mú ẹ̀yà ṣe padà sí kẹ̀. kí ni ṣé ìkọ̀kọ̀ wà tí ò ṣe é ṣe mọ́. kò yé mi o. ṣé bí òyìnbó tó ṣe pẹ́ńsù òun náà ló ṣe rẹ́zà tí wọ́n bá ní eégún ẹnu máa jó tó bá ní kò jó mọ́ mi ìrò bẹ́ẹ̀ wà ń o. ó ti dandan ká padà sẹ́yìn. ẹ wo gbogbo ìgbìmọ̀ mẹ́sàn-án níbi tá a dé yìí a máa ní fún madam g ni o nítorí gbogbo kẹsẹkẹsẹ ló dé kàsàkàsà ló ń bọ̀ yìí ó ti fẹ́ sún èmi o ẹ jẹ́ ká fún wọn láàyè bóyá wọn bá wa rí àtúnṣe sí gbogbo àdánwò tó dé ní kálukú wa yìí. <laughs> tẹ bálẹ̀ ní gbọ́ nǹkan tí mo wí john wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. bínú mi ṣe dùn tó mo ṣe rí lé mi o. ẹ wo ẹ ṣe nǹkan wá àti ẹ léèdì kankan pọ̀ náà ẹ wo bá a pe sísítà mi jáde. kò má wọ ìwọ bá yín pé wọn wá ṣe àtijọ́ ìlànà ti ń ròyìn fún mi ẹ lè wo bínú mi ṣe dùn tó mo ṣe rí yín ẹ kú jọ mẹ́ta mo gbọ́ ẹ̀jẹ̀ pé wọ́n wá fún yín sí. ẹ ṣe. sísítà. Okay. àǹtí ọkọ um, báyọ̀ àti ọkọ bọ́lájì wọ́n wà sí tí wọ́n bọ́ ń dédé oh, yìí. báyọ̀ ẹ̀nà ọkọ báyọ̀ bọ́lájì tani tani bẹ̀rẹ̀. àwọn àbúrò yìí wọ́n sọ̀rọ̀ wọn fún mi. títí mú mi wọ̀ báyọ̀ àti bọ́lájì wà nílé. ọmọ ìdá gbàbọ̀dé fún mi ọmọ ìdí gbàbọ̀dé fún mi báyọ̀ àbúrò mi àti bọ́lájì ó wà nínú ilé tí mo wà yìí ah ah so bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí o jẹ́ kọ́mọ̀ pé mo wà nílé. Ah, ah, mo sọ pé mo fẹ́ pè é gan-an. ah òun dà fún ẹ o òun ṣorí ilé ayé wa bó àti bó ṣe fẹ́ báyé mi jẹ́ ha ah! so wọ́n retí pé mo bọ́ àbáwọn báyìí. ó dé ìlú má bínú jóná léyìí ṣé tẹ́ni kọ́kọ́ bá béèrè mi kó jẹ́ kí n mọ̀ bí àwọn fẹ́ rí wọn bí mi ní rí wọn. àbúrò mi ni àwọn olùbámi kọ́lé ṣorí bó ṣe ń retí mi ìrè òun yẹn jẹ́ kó máa retí ẹ̀yẹ tiẹ̀ náà torí bó ṣe lọ bá wọn níbẹ̀ kí òun máa kó ẹ̀wẹ̀ ìtọ́ fún ọ ní ilé yìí olórí burúkú ìjọba yìí mi já lè bàbá jẹ ló padà wá sí lọ́kọ̀ ẹ̀rọ lọ́kọ̀ ẹ̀rọ lọ́kọ̀ ẹ̀rọ ó ti ṣẹ́ sí ọmọ bàbá. Adébáyọ̀ báwo ni ṣẹ́wà ókè. sista mi ẹ̀yin ni mo rí yìí a lè wá ókè báwo la ṣe máa wá ókè. oh so olóòótọ́ ni nǹkan tí wọ́n sọ fún wa ẹ̀yin ti wà around láti jọ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká mọ̀ ṣíbi ṣe bá a sọ̀rọ̀ níjẹta ẹ̀rẹ̀ sì jẹ́ kó yí apá ẹ̀sìn wà lábroad so how come so ẹ̀yin lẹ kọ́ adúrú léyìí kò lè sí kankan nu wa tó mọ̀ sí tí wàá tẹ̀jẹ́ pé a ṣe yín ṣé bí wọ́n máa ń sọ fún wa ká tẹ̀ wá bẹ̀yìn. ẹ jẹ mi lẹ jẹ náà ẹ lè ṣẹ mi and tí n bá ní anything ẹ̀yin lẹ ní this is your home mo kàn máa apologize yìí ni pé ẹ má bínú honestly mo fẹ́ fi bí by surprise yìí ni ọlọ́run. ah surprise oh surprise lẹ fẹ́ fi ṣe fún àwa ṣé kò sí fóònù lọ́wọ́ yín mọ́ ni àbẹ́ẹ̀ ní nọ́mbà wa mọ́ ṣé ti gbàgbé ni ṣé ti gbàgbé fi wá sílẹ̀ lọ ni ẹ dẹ̀ mọ̀ pé kò sí kankan lọ́wọ́ wa. ẹ wo adúlé tẹ kọ́. ẹ wo gbogbo ẹ ṣe ń tanná ẹ dẹ̀ lè jẹ́ ká tiẹ̀ jẹ́ ná láyín. honestly mo ṣẹ̀ṣẹ̀ dé gan ni a níbi tẹ̀ ń wo èmi gan kọ́ mo kàn ń bá mi kọ́ ni mo kàn ní kémi náà settle in dáadáa kí n dẹ̀ wá fi surprise pé ẹ̀yin àbúrò mi ẹ̀ wò nǹkan tí mo ní o ilé náà ni ẹ feel free okay i'm sorry ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run please ẹ má bínú. wẹ́ kò sí problem ẹ eh, sista mi àwọ̀ bínú but you know àwa náà dùn láti rí i adúpẹ́ fọlọ́run pé mọ́mí tá à ń wá ẹ ti bá wa rí wọn because agbọ́pọ̀dọ̀ ni wọ́n wà àṣẹ ní ká wá wò wọ́n ká dẹ̀ lè fọpọ́ tì yẹn náà ká fi kí ẹ̀yin náà. cut it out mọ́mí wo. mọ́mí wa of course. lọ́dọ̀ ta ni. ọ̀dọ̀ yín. ah <laughs> misinformation lélẹ́yìí o mọ́mí ò sí mi báyìí náà ta ló ń sọ orú nọ́sẹ̀sì fún yín. something must be wrong with you. àti. Ah. ṣé ẹ fẹ́ máa tì wá ni. èmi. ṣé ẹ fẹ́ máa díbọ́n fún wa ni. mọ́mí ò sí bo ẹ má gbé yẹn wá rárá gbogbogbò ibi tọrọ tẹ dé ẹ ká tẹ fọ ọgbẹ lójú mm, sista mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá láti mọ̀ yes ọ̀rẹ́ yín Yétúndé àti rí wọn ó dẹ̀ ti jẹ́ kó yé wa pé àwọn wá síbí báyìí wọ́n wá kì í ó dẹ̀ rí màámi bọ́ yẹn ṣe gbọ́ngbọ̀ngàn nílé yìí bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wọn pátá láti gbọ́ so ẹ wọlé sì kẹ gbé màámi jáde fún wa a fẹ́ rí wọn o. àbí kò fẹ́ dà fún Yétúndé ni ah. ṣé ayé ìjọ kẹfẹ́ bàjẹ́ ni olórí burúkú ni wọ́n ni àbí àwọn ọ̀ṣun bá ṣe bí wèrè báyìí ná tó máa sọ̀kọ́ tójú wọn ò rí mọ́mí wa ń bo kò dẹ̀ ní dá fún wọn bí tọ́ bá wà wọ́n ní mọ́mí ò sí bí bàyà bí rú information wọ́n lọ́ fún yín. Eh? Eh? ta ló ń ké. Ah, bravo voice jọ voice mọ́mí ìwúwo bẹ́ẹ̀ lọ. ewu ẹ jẹ́ ká lọ. Ah, ah, bó lẹ ń lọ náà kí ló ṣẹlẹ̀ mo ní mọ́mí ò sí bí bàyà for goodness sake mọ́mí ò sí bí bàyà. Eh, ẹ bá yà kí n kojú yìí látijọ́ tí wọ́n ti bí wa ẹ wọ́n kéde wojú yín rí ẹ má yẹ kí wojú yín o tí ẹ bá kúrò lọ́nà fún wa ká lọ yọjú mọ́mì ẹ ní láìpẹ́ tá a máa ṣe fún ẹ ṣe lóga. mami mami. rojú àwọn ọmọ yín ni. Mami! Ẹ̀fọ́ yẹn fún mi ṣe Mami! Èmi ni èmi ọmọ yín ni. Ah. Wọ́n kò tí sista mi sọ màmí dà. Nítorí owó! Ayé mi bàjẹ́. Ẹ̀gbọ́n mi kí la fẹ́ ṣe báyìí? Kí la fẹ́ ṣe báwo? Ah. Ṣé wo òwe Yorùbá tó sọ pé ọjọ́ tí a bá rí bèrè bí wọlé? sórí olórí burúkú tó pẹ̀lẹ́ láti wáyé a máa wá lọ bẹ́ẹ̀ sí i a máa yẹ kó mọ̀ pé ó láti lọ dá màá gbára tí wọ́n ṣe wà. wọ́n ah! ní. bí gbogbo wàhálà ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn. kò lè wọ èmi náà kí n fi màámi ṣògo o. má ti wà láìfẹ́ pọ̀ jẹ́ mímí lọ tí mo rí màámi ní kọ́ndíṣọ́n tó wà yẹn. mo kúkú padà lọ sọ́dọ̀ olórí wa mo ṣàlàyé fún pé mi ò tiẹ̀ fóònù ọ̀fẹ́ kankan mọ́ kó ṣàbàmì dá màámi padà sí bó ṣe wá tẹ́lẹ̀. ló ṣọ́. Ah, sista mi kò sí kí ẹ wo ẹ gbé dúró bíi tẹ́jẹ́ yẹn mama di àbí madam wèrè àbí kí ẹ pọ̀ lórí yẹn ẹ wo tí ẹ bá ti fẹ́ wàhálà tí ẹ bá fẹ́ wàhálà ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o ẹ máa padà síbẹ̀ kí wọ́n dá màá mi padà sí bí wọ́n ṣe gbà tẹ́lẹ̀ if not ọjọ́ méjì péré ni mo fún yín o tí ẹ bá dá padà sí bọ́n ṣe wà ẹ máa rí nǹkan tá bàbá yín pò. mo ní sọpọ́tì ẹjọ́. sísá mi láfikún nǹkan tí ẹ̀gbọ́n mi sọ tó bá jẹ́ wípé ní ẹ̀rù báyìí láti lọ bá wúmá yìí abẹ́ta kẹ́jẹ́ ká jọ lọ o ká lọ pariwo lé wọn lórí kó dá mọ́mí wa padà sí right position if not if not. Hmm. ẹ wo ẹ wo ẹ tí kò tiẹ̀ sí kò tẹ̀ fẹ́ bá wa sọ wo ẹ kà máa lọ. mo ti sọ fún yín mi ì fẹ́ gbọ́ lẹ́nu yín mọ́ two days ọjọ́ méjì péré. Bọ́lájí jọ mo ní sọpọ́tì Adébáyọ̀ Adébáyọ̀ wọ́n fi gbẹ̀jẹ̀ lójú ẹ wọ́n fún ẹ lówó wọ́n fi gbọ́ ọmọ wọ́n fún ẹ lọ́lá wọ́n fi gbàyà lọ́wọ́ ẹ wọ́n fún ẹ lálàáfíà wọ́n fi gba ilé ọ̀fẹ́ ò sí láyé rárá má lè fà ìfà òfà nílá kò ya ẹ̀mí ló ń fà yá àtúnilára fúngbà díẹ̀ lọ́mọ aráyé. àwọn àbúrò ìjẹ́kọ̀ọ́ yìí ni wọn àbúgbà táwọn ọ̀dọ́ dùn ẹ̀ wọ́n ní ṣe ló ń sunkún tó ń ronú kí ló fẹ́kún kí ló fà ronú ṣé torí iṣẹ́ tí wọ́n dẹ dúró ló ṣe ń ronú ló ṣe ń sunkún báyìí. màámi ṣé kò tó torí ni àwọn tí mo ti máa ṣe láti yí ọdún kí lè ṣe mí kí ni mo ṣe fún ọkọ dídí dà mí dúró ni ah, ọ̀nà ìyá máa jẹ mí ọmọ ní kankan sọ pé mo ṣe fún wa ẹ̀wọ̀n mi mú tí mo ṣe fún wa mi mẹsẹ̀ mi ọkọ̀ tètè tàbí dúró ní. ẹ̀kọ́ tó tẹ̀wá dùn mí jù ni pé ṣé mi mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ṣe rí owó oṣù tí mo gbà lé ètò lọ yìí òun ni mo fi rẹ́ gbogbo àwọn pẹ́pẹ́pẹ́ ta nídìí nílé mo tún jẹ gbèsè tí mo wò wípé oṣù eléyìí náà tí bá dẹ̀ fi gbowó oṣù yẹn máa tún san gbèsè yẹn máa lè tún bẹ̀rẹ̀ sí ra àwọn nǹkan mo nílò àwọn ọ̀dà mi wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn fẹ́ fún mi lówó iye bọ́ ìwọ̀nba ìjọ tí mo ti ṣe lọ́dọ̀ bí wọ́n máa fún mi bí àwọn ọ̀lẹ́ fún mi rí o ṣé wo mi kò sọ kọ̀ọ̀kan lọ́wọ́ mi. ṣé òwà rẹ nìkan kan bẹ̀ sí ọ̀gá ẹ̀ ni kan bẹ́ẹ̀ bẹ̀. inú ilé kọ̀ọ̀kan gbogbo àwọn ọ̀gá wa pátápátá ni màá ní àwọn tó kéré sí wọn lájọ wa ń gbéṣẹ́ wọn nílé bá wọn sọ̀rọ̀ máyẹ̀dẹ́sítọ̀ bọ̀ ń gan ọ̀rẹ́ wọn tí mo tún rò pé ó lè bá mi bẹ̀ wọn mo ti pe èèyàn ní kí ṣe ṣe máa lọ náà ó ní máa lọ lé náà. ó dà má sunkún mọ́ ṣùgbọ́n ọkọ rẹ̀ má sunkún mọ́ tó bá yẹ pé ti gbèsè tó jẹ ni èmi gbowó kan lọ́dọ̀ àwọn kan múláńtà lánàá yẹ kí n kówó yẹn. ah mami gbọ́ múláńtà ah mami ẹ kówó yín dání àwọn pípọ̀ yẹn burú gan o ah ẹ kówó yín dání èmi àmọ́ mi ṣe máa ṣera mi. ọkọ mi sori dùnú tiẹ̀ òun ni dùnú tèmi náà ìbànújẹ́ ọ̀tá ẹ̀ òun ni ìbànújẹ́ ọ̀tá tèmi náà. Oh, mami <laughs> mami èmi ò ṣàfihàn kú tó ń sùn mí ìfẹ́ tó ń sùn yìí ìjọ torí ọlọ́run ní ìfẹ́ tó ń sùn ṣàánú mi. Ah, ṣùgbọ́n ní ipò ilé tí ẹyọ lára ẹ kẹtẹgbẹ ẹyọ lára ẹ kí ni ti. máa kú lọ máa kú lọ ṣùgbọ́n máa kú lọ ṣùgbọ́n báyìí káwọn àbúrò ẹ̀ méjèèjì mọ̀ pé mo fún ẹ lómi ẹ̀kọ́ mọ̀ ọ́. báyọ̀ ẹgbẹ́ mi tó bá wọn máa tó bá òun fẹ́ ra òun fẹ́ òun ni. ẹ ṣe máa mú. lè sùn mẹ́sàn-án ìgbìmọ̀ ọlá ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ oríire. ayé ò ṣọ̀fẹ́ tó bá fún ẹ ní sílè kan wọ́n máa fi gba sílè méjì padà ní. afúniládìẹ ti fi bó nídìí ebú rẹ ayé ní ìdájọ́ boni tó fi gbà ara ẹni ọ̀fẹ́ ò sí láyé rọra máa jìbà ìfà ò fani lápòyà ẹ̀mí ló ń fàyà. wọ́n nomi jẹ́ ẹnu wọ́n fi gbẹ̀jẹ̀ lójú ẹ wọ́n fún ẹ lówó wọ́n fi gbọ́ ọmọ wọ́n fún ẹ lọ́lá wọ́n fi gbàyà lọ́wọ́ ẹ wọ́n fún ẹ lálàáfíà wọ́n fi gba ire. ọ̀fẹ́ ò sí láyé rárá má yìí fà ìfà ò fani lápòyà ẹ̀mí ló ń fàyà àǹtí ẹ kò jókòó bọ̀ nínú kí n bí ń pé ẹ̀jẹ̀ nǹkan látàárọ̀ kí ni kí bá yín sè é. gbẹgbẹgbẹ. mo ti dùn sí i. kú o bẹ́ẹ̀. mọ́mì tí anybody bá béèrè yín pé kí ni kí n sọ mọ́ kí ni kò sọ báwo ṣé mo wà nínú ilé ni mi sí nínú ilé. wọ́n máa tó máa ń ta kíní tó máa ń bá a gbé. orí ẹ̀ ló dàrú ṣó lè gba nǹkan lọ́wọ́ ẹ̀ ni àbẹ́wò ni gbogbo kwẹ́sì òṣì tó ń bí inú mi ò dùn má bàa mi sùn ṣe o ìwọ fara ẹ balẹ̀ mẹ́ẹ̀ o tó bá ṣòṣì ọlọ́run ọ̀tá pìàpìà ni máa fún ẹnu wàá rí ah, ah kí ló ń ṣe ẹ̀ máa ṣe ẹ́ léṣe mọ́ bẹ́ẹ̀ ń sìn tó bá dà mí láàrú. ó dàbí pé ó máa fún ẹ lọ́tà pìàpìà dákẹ́ ẹnu ẹ kí ló ń ṣe ẹ́ ah, kí ló ń ṣe ẹ́ báyìí tó bá pariwo lè máa fọ́ orí ẹ̀ sọnù ni. ó sọ dàkúdà ó ti gbé wá fún ẹ wọ́n bá mi dá ìyá mi padà bẹ́ẹ̀ ni mi ò fọ́ ọkọ̀ owó ẹ̀ láti jọ mi ìnáwó ẹ̀ mi ah. ṣẹ́gbẹ́ mọ́. Ah. ẹ wò ah. yá mi ẹ wò kọ́ tó sọ lábì yá abíámọ́ abíámọ́ gidi lórí mi ò fẹ́ owó mọ́ mi ò tẹ̀ fọ́ ọkọ̀ owó oṣù tí mo rí látọ̀dọ̀ láti ìlú ẹ̀ bá mi jẹ́ kí ara yá mi já òun ni pẹ́sọ̀ tèmi bá mi jẹ́ kí ara yá mi já ṣàánú mi bá mi lọ́kọ̀ àsìkò. ọ sílé báwo. bẹ́ẹ̀ni. ok mami tẹ gbé sunmi lẹkọ. Ah, àwọn àti wọn mú lójó jáde sí sí. ẹ má jẹ́ kí n gbọ́ pé sista mi ti gbé mami kúrò nílé. bẹ́ẹ̀ni. jọ ibo ló gbé wọn lọ. ẹ wọ́n ní. will you talk. ẹ sà. Um, èmi tún fi ìbọn fọ orí ẹ. náà ni mo fẹ́ sọ sà wọ́n ní ẹ̀hẹ́ wọ́n ní àwọn gbé wọn lọ sí ọ̀dọ̀ ọ̀gá àwọn madam g madam g. madam g again. that's a woman. oh my god excuse me ẹ̀yin mọ ẹni tó ń dárúkọ yẹn sìn. ṣé pé a rí lè mọ madam jinyẹ but sista mi ti mẹ́sàn-án orúkọ wọn fún wa ló dẹ̀ jẹ́ kó sọ one or two things nípa wọn fún wa ni. ẹ fi wálẹ̀ jẹ́ ká ṣiṣẹ́ wa. ok. Uh, arábìnrin ṣé ìwọ mọlé ẹni tẹ́ ẹ dárúkọ yìí. mo mọ madam j. ok good uh, gentleman ẹ máa lè tẹ̀lé wa lọ sá. àjọ débẹ̀ ẹ jẹ́ ká jọ. ẹ kò sí problem. let's go. ẹyin kò sí problem. ẹ bá tilẹ̀ sílẹ̀ ìyá ológun owó kí láfàdé owó tí èèyàn tó ń pààyàn lẹ́kún. kó máa yé mi o owó tó sì fọkàn balẹ̀ lọ́kù o. kí ló yẹ tó ṣí bọ́. mo ní kẹ́kẹ́ fi sí yàmi lára kó yọkù o fọwọ́ sáyà kí ló ṣẹlẹ̀ sáyà kí ló ṣẹlẹ̀. sẹ́mi ló wọ̀ kí ni kí ló ń kí lè ṣe. èwo nínú yín ló sọ àṣírí ẹgbẹ́ ìfúnyàn. kí ló kọ́ mi pẹ́ gbogbo rẹ̀ náà láyé kí ló kọ́ gbogbo wa pẹ̀lú ìlàsì orí. aláṣẹ mọ kò sí ẹgbẹ́ kò sí fellowship kankan mọ́. ẹ wo ẹ má ẹ má làágùn jìnnà èmi ni èmi mo tú àṣírí ẹgbẹ́ yìí fún gbogbo mọ̀lẹ́bí mi nígbà tó sún mi tó sọ yá mi dìdàkúdà ó yá ní sí bá mi bá mi bá mi dá ìyá mi padà sípò bá mi dá ìyá mi padà sípò ìyá ìyá ìyá rere ìyá lálùbáríkà ah. òsó ní ìdàkúdà mọ́ mi lọ́wọ́. Eh, kí wàá lọ́sọ̀ ni owó bí oṣù ṣẹ́gbẹ́ ma bẹ̀rẹ̀ títọ́ àṣírí ẹ̀. Ah, owó tí mo ní tí mo lè fi tọ́jú ọmọ eh. ọmọ náà torí ọmọ kan mo ṣe náwó ni. Ah, tó dé mọ̀ pé a gbọ́dọ̀ sọ àṣírí ẹgbẹ́ ìfihàn. ẹgbẹ́ wèrè o ọjọ́ fi sórí ilé ìjàre. aláṣẹgbẹ́ mọ bámi jáde jẹ́ kára ìyá mi yá padà jọ kó wá kó wà bó ṣe wà tẹ́lẹ̀ bí mo ṣe ń wo yẹn ó tẹ́ mi lọ́rùn. àtọmọ mi àti gbogbo àwọn tó gbé sínú ìdì. kí ni kí ni kí ló tẹ̀lé. tú yà mí sílẹ̀ o yà mí sílẹ̀ o. Ah! Ah! Ah! Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́. Folúkẹ́ Folúkẹ́ Folúkẹ́. èèyàn burúkú ọmọbìnrin èèyàn burúkú èyí. èèyàn burúkú wèrè wọlé ní ẹwẹ jẹlẹ nu ẹ ẹbí bí ni fún ọmọ tó tẹ ó máa ń jẹ ẹ jẹ lẹ ẹwẹ jẹlẹ nu ẹ. ọmọ mi ni Folúkẹ́ Folúkẹ́ kí ló ṣọmọ mi yẹn. ẹjọ wọn jà yẹn wọn jà yẹn wọn jà yẹn. Bọ́lúkẹ́ Bọ́lúkẹ́ ìgbẹ́ yẹn ní jìrì. Bọ́lúkẹ́ Bọ́lúkẹ́ Bọ́lúkẹ́ Bọ́lúkẹ́. ayé ọ̀sọ̀fẹ́ wọ́n bá fún ẹni ṣe kan wọ́n máa fi gba méjì padà ní ọdún ni ládìyẹ sì fi gbòdìdì ewúrẹ́. ayé ní ìdásọ́bọ ni tó fi gbà wọ ara ẹni. ọ̀fẹ́ ò sí láyé lọ́ra má jìfà. ìfà ò fà ní lápòyà ẹ̀mí ló ń fà ya. ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ owó ìgbìmọ̀ mẹ́sàn-án. ló ṣe é lọ sùn sí mi wọlé sùn. níbọ̀. ṣé nǹkan tó yẹ kó mí nìyẹn ká pé wọ́n jẹ́ obìnrin torí ẹ̀ pé ṣé nǹkan tó yẹ kó bí lóbi o ò ní bẹ̀rù ọlọ́run ìwọ ọmọkùnrin o ò ní ìbẹ̀rù ọlọ́run torí tó bá ní ìbẹ̀rù ọlọ́run ni o ní máa ṣe bó ṣe ń ṣe yìí o máa ṣe kan tí òun máa fò gbójú wọlé ó dẹ̀ mọ̀ mo mọ bí tó ti ń bọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo mọ bí tó ti ń bọ̀. o rò pé mi ò wọ́n kọ́dọ̀ kí ọ̀yàn lè sí bọ̀ o rò pé mi ò mọ̀ pọ́dọ̀ lady yẹn ló sì ń bọ̀ ìwọ máa sọ pé ìwọ obìnrin kan best friend ìwọ ọjọ́ tó yọ lọ́hùn bó ni married bá ti máa ń fi obìnrin kan níta fi ṣe best friend tàbí yẹ kó jẹ́ best friend tí bá ṣe mi ìyàwó ẹ̀. bíra ẹ léèrè. kí n bíra mi léèrè. bí ara ẹ léèrè you are just a bloody filthy kettle calling my clean pot black. bẹ́ẹ̀ sọ fún ẹ ṣé o lè fún ní àbúrà ògùn rẹ̀ lákàáyọ̀ ṣimọ́lẹ̀ onífẹ̀jẹ̀wẹ̀ ah. ṣé o lè fi búra pé kò sí ọkọ láàrin wa àti ọmọ egbò gbọdọdọ tún. yes búra lè jẹ gbẹ̀gbẹ̀ bí wọ́n bá ẹgbẹ̀ wọ́n akọ́pa ẹgbà wọ́n apá ẹtọ́ tírélà ni o tó kó cement ní kó gbá ẹ ó yà ọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ ẹ kì í gbà mí yóò kì í gbà ẹ máa máa defend ara yín. Jídé what is wrong with you kí ló ṣe ẹ you have I warned you ẹ tí mo ti rí wà tọmọ yẹn dẹ́ẹ̀ ṣe ra nù ló máa kó bá ẹ kí kí kí ló pọ̀ ọmọ yìí náà ọmọ sọ fún ọmọ ẹni ọlá bàdùrù àbí kí ló jẹ́ yẹn kò ń ṣe líìgẹ́ ló wà olóṣó gbàǹgbà ẹ̀rìmọ̀ kàbìtì fẹ̀fẹ̀ ribiti òun lọ́mọ yẹn kò sọ́jọ́ ọmọ nílùú yìí yes kò sọ́jọ́ ọmọ ibi tó bá balẹ̀ sí pẹ́rẹ́ ó máa jẹbẹ̀rún ni look my young brother mo ń sọ fún ẹ wà careful wà careful kò kó rí ẹ pé okay. kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí. kí ló mú ìbàdí kò sí nǹkan tó fẹ́ ṣe sí kí ló ṣe fún mi ọjọ́ birthday mi. sí ọ̀rọ̀ ọmọ bí àwọn tó ń ṣe é pè wá ìdí yìí sí. ẹni ìyá solution wà lọ́wọ́. táyé ní lára. mi ò kì í máa ń. ẹni ìjọba tí o nígbà àwọn obìnrin tán wọ́n rí pẹ́jọ kan táwọn fi ṣòro wọ́n wá wo pé báwo ni yóò ṣe là tí ó nínú ayé wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò. Ah. táyé yọ̀ọ́lẹ̀. èmi ń gbọ́dọ̀ ara mi. good morning arolowa bọ́ọ̀dẹ̀ ojú. pé first time mi ò mọ ọ̀rọ̀. ara kí ló tún kí ló tún ṣẹlẹ̀ náà. if you don't change your ways. tó so gbá. nǹkan tó sọ pé kí What ṣe fún mi ó pọ̀ jù fún mi. kó o mọ̀ mi ò ní lè ṣe. má gbàgbé pé o ti ṣèlérí fún ẹni ṣílẹ̀ kan wọ́n máa fi gba ṣílẹ̀ méjì padà ní. afúniládìẹ ti fi bó dídí ewu rẹ ayé ní ìdájọ́bọ ni tó fi gbà wọ ara ẹni ọ̀fẹ́ ò sí láyé rọra má jìfà ìfà òfà ni lákòóyá ẹ̀mí ló ń fà yá. fi gbàyà lọ́wọ́ ẹ wọ́n fún ẹ lálàáfíà wọ́n fi gba ire. ọ̀fẹ́ ò sí láyé rárá má jìfà ìfà òfà ní lápòyà ẹ̀mí ló ń fàyà. atunilára fúngbà díẹ̀ lọ́mọ aráyé atunilára fipá kádàrá ẹni dà olóore ẹ̀dẹ́ tí ń dẹ pàkúté dé ní ní. sí láyé rọra má jìfà ìbà ò fani lápòyà ẹ̀mí ló ń fàyà. ayé ò ṣọ̀fẹ́ tó bá fún ẹ ní ṣílè kan wọ́n máa fi gba ṣílè méjì padà ní. afúniládìyẹ sì fi gbódìdí ewúrẹ́. ayé ní ìdásọ́bọ ni tó fi gbà wọ ara ẹni ọ̀fẹ́ ò sí láyé rọra má jìfà ìfà òfà ni lápòyà ẹ̀mí ló ń fàyà. ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ owó ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ ọlá ìgbìmọ̀ mẹ́sàn-án ìgbìmọ̀ oríire. ayé ò ṣọ̀fẹ́ tó bá fún ẹni sílẹ̀ kan wọ́n máa fi gba sílẹ̀ méjì padà ní afúniládìẹ ti fi gbódìdí èbú rẹ. ayé ní ìdájọ́ boni tó fi gbà wọ ara ẹni ọ̀fẹ́ ò sí láyé rọra máa jìfà ìfà ò fani lákòóyá ẹ̀mí ló ń fàyà. wọ́n nomi jẹ́ ẹnu wọ́n fi gbẹ̀jẹ̀ lójú ẹ wọ́n fún ẹ lówó wọ́n fi gbọ́ ọmọ wọ́n fún ẹ lọ́lá wọ́n fi gbàyà lọ́wọ́ ẹ.